آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run bíi tí ó tún yọ̀ǹda fún wa láti tẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ kí ọlọ́run ọba kí mọ́sàdé kí ó ṣe ẹni tí ń tọ́ àti àwa tí à ń gbọ́ ní àǹfààní ní ayé àti ọjọ́ gbìndẹ̀ àkèyàmà níbi tí akọ́rọ̀dé nínú alfiq ó ní bab alqasdi wal istihqaq kí la ń pè ní alqasd kí la sì ń pè ní al istihqaq bákan náà àti àwọn kẹ́mí tí ó tún fara pẹ́ wọn. alqasdu ní ọ̀dọ̀ ogunlọ́gọ̀ àwọn onímọ̀ ó ní alìsílá àlàmáàlì lọ́gọ́yìrì káhùrán lẹ́gọ́yìrì hàk. ìyẹn ni bó tilẹ̀ yá sí pé gbólóhùn tí wọ́n fi ń gbé jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n nínú magahabu malikiya àbí shafiya àbí hanabila ní tí wọ́n gbà lérò pẹ̀lú gọ́sùpù ni kẹ́nìkan jẹ gàba lérí dúkìá ẹlòmíì lọ́nà ìtọ́ ìjẹgàba lérí dúkìá ẹlòmíì lọ́nà ìtọ́ bí kọ́sọ́ yìí pé ẹ lọ sọ fún mi pé ilẹ̀ ń ọgbọ́dọ̀ dórí ẹ̀ rà kó sì gbé signboard kan síbẹ̀ àbí mọ́tò ẹ lọ gbàǹdì ẹ̀ kó sì ń pé ọ̀bà sí ṣùgbọ́n ìyàtọ̀ alọ́gọ́sùkù sí sẹ́rkọ̀ ní pé sẹ́rkọ̀ ní tí yorùbá ń pè lólè kéèyàn yọ kẹlẹ kọlọ mú nǹkan oníga níbi tó fi pamọ́ sí tọ́tọ́jú ẹ̀ sí sẹ́rkọ̀nù nínú èdè lárúbáwá ìdájọ́ tiẹ̀ ó náà padà wá nínú sẹ́ríà tí àwọn májẹ̀mú míì tó pé sí ó ti lẹ́tọ̀ọ́ kí wọ́n gbé ọwọ́ rẹ̀ pẹ̀lú ń tà sọ yìí a ìyàtọ̀ wà bẹ́ẹ̀ sí ẹni tí ọgbẹ́sẹ̀lé dúkìá ó dúkìá lóyún ọ̀gbọ́dọ̀ síbẹ̀ náà ìyẹ ògbójú ló ń lò kèé sì sẹ́ pé ó ṣe ní ṣe tìpamọ́kọ́ ìṣe pé lọ́sẹ̀ ń pé ọba ṣe ni kí ni ìdájọ́ rẹ̀ nínú sẹ́ríà onídàáfẹ́sẹ̀ àlàyé lára èyí tí àpá tó fi kún onídàáfẹ́ ni alẹ́ ìfẹ́ kọ́ ìfẹ́ kọ́ kò ní kéèyàn láǹfààní tó dúkìá kan lọ́dún ẹni tó ṣe pé kìí ṣe pé ọ̀nà àbòsí ló fi débi dúkìá òun ìrújú wà fún ni ìyẹn ni ìfẹ̀sùkọ̀ bíi kẹ́nìkan ra lẹ̀kan nísìn àbí kọ́ ra ilé àbí kọ́ ra mọ́tò lọ́dún ẹlòmíì tó lérò igbó ńlónìí ṣùgbọ́n tó padà wá kílíà wípé ẹni ẹ̀kọ́ ní nǹkan tó sì ti kọ́ nǹkan sórí ilẹ̀ irú ilẹ̀ tẹ́lẹ̀ yẹ kọ́lẹ̀ tó kọ́ ìtọ́kọ́sínú àní pé yóò ní gọ́sìpò torí kékeré sí pé ó débẹ̀ lọ́nà àbòsí ó débẹ̀ ní ti kọ́ńtrákì pẹ̀lẹ́ nìkan ni tó lérò pé bọ́yọ̀ ń lò ní nǹkan ṣùgbọ́n tó ṣe pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹni tó ní gangan ọ̀padà fi ojú hàn pẹ̀lú májàmú kó ṣe pé kọ́ máa mọ̀ yìí pé ẹni yẹ gangan kọ́ lóní ìtàkùn ìsìnkú ọ̀kùnrin ojúkànnà tí wọ́n fi jọra wọn ní pé dúkìá dọ́dọ̀ ẹ̀ńtí èsè òun lónìí ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ dé bí ó ti dọ́dọ̀ nkàlùkù nípa ti alghọ́sì ẹ̀ńtí jẹ́ alghọ́sì dúkìá dọ́dọ̀ tiẹ̀ nípa yìí pé ọfẹ́ lu ipò agbára ni ṣùgbọ́n alùmọ̀sáhákò mi ẹ̀ńtí ẹnìkan padà lẹ́tọ̀ọ́ sí dúkìá rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí dúkìá dọ́dọ̀ tiẹ̀ nípa wípé ìrújú wà fún kọ̀ máa pé ẹni tí ó ní ẹni tó ta nǹkan fún un àbẹ tó gbé nǹkan fún un kọ̀ máa kó nǹkan lónìí ìyàtọ̀ láàrin alghasbo àti alẹ́sẹ̀kọ́ọ̀kù yẹn. láì sí èméjì sharia islam ó ṣe alghasbo ó ṣe léwọ̀ léwọ̀ ní ojú pànà tí nǹkan fi máa ń clear tá a bá lọ wọnú alukur'an nínú sọ́rọ́tò nìsa ọlọ́run bá sọ yìí pé ya ayọ̀hán lẹ́dínà àmánù làtà kúlù àmúwálẹ̀kùn bẹ́yìnàkùn bilbọ́ọ̀tìl ilà àǹtàkùnà tìjárùtàn àǹtàrọ́ọ̀bìn mìnkù ọlọ́run bá sọ pé ẹ̀yin fẹ́ gba ọlọ́run bá gbọ́ nítòdodo fẹ́ gbà wípé ẹ padà sí ọ̀dọ̀ ọlọ́run bá ọlọ́run bá lọ́dà yín ẹ sì padà lọ jábọ̀ ntẹ́ ẹ sí ní ààyè lọ́jọ́ gbèdé alkiyama làtà kúlù àwòrán kùn bẹ́yìn náà kùn bẹ́ẹ̀ bọ́ọ̀sì ẹ má jẹ dúkìá ara yín lọ́nà ìtọ́ ìyẹn ni pé ẹ má lẹ́tọ̀ọ́ sí dúkìá ẹlòmíì nínú yín lọ́nà tí sẹ̀ríà ò sí ní ẹ̀tọ́ ilà àǹtakùn ti dáhùn sẹ̀nà àǹtàrọ̀ ọ̀dẹ̀ mìíràn lójú padà tẹ ilé lẹ́tọ̀ọ́ sí dúkìá ẹlòmíì ó ní kó ṣe pé kí àsìkò business kan wà láàrin pé mo fẹ́ tà á òun náà ti gbà yìí pé òun fẹ́ rà àbí mo fẹ́ gbélé ilẹ̀ pé kọ́ máa gbébẹ̀ kó o sì máa fi owó kalẹ̀ business nìyẹn business tó wà nìkan jẹ́ pé ti ìjẹni nípa bí kò ṣe pé ìbínú fi dọ̀tí látọ̀dọ̀ ẹnìkíní àti ikọ̀ àyà yìí ọjọ́ kó yọ wáyé pé dúkìá nínú sẹ̀ríà kò lè lọ sọ́dọ̀ ẹlòmíì lọ́nà ti àbòsí àbí ìfi ipá gbà nínú ọ̀rọ̀ míì lọ́nà ọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ yìí pé láyà ẹlò máa lè mìíràn in muslim ilà bẹ̀sẹ̀ ìbìmì nàṣìhì kọ́l ẹ dúkìá mùsùlùmí kọ́ lẹ́tọ̀ọ́ fún ẹlòmíì. àyàfi kó ṣe pé ó finúfídọ̀ fílẹ̀ yálà ó finúfídọ̀ fílẹ̀ láti lè gba nǹkan bí ìrọ́pò rẹ̀ bíi pé ọ̀tá àbò finúfídọ̀ fílẹ̀ nípa fún ẹnìyẹn hadithi yìí náà ó yọ wáyé ìgbà ìgbẹ́kẹ̀lé dúkìá onídúkìá lọ́nà àbòsí èèwọ̀ ni nínú sẹ̀ríà ìyẹn ti jẹ́ ìpanupọ̀ àwọn onímímà. kódà ọ̀ràn anya, ó fún ẹ tí ó jẹ́ olùdarí ìlú kí ọ hànà fún ẹ tó fẹ́ lo ipò ọlá àbí agbára tó wà fún láti lè fi gba dúkìá ẹlòmíì lọ́nà ìtọ́ ìyẹn ló ń sí pé ara wọn kó lè sọ yìí pé mo gbẹ́sẹ̀lé nǹkan báyìí tí èsì fi kún lónìí adìẹ lọ sọ fún àwọn alágbèéyá pé wọn ò gbọdọ̀ débẹ̀ mọ́ tí wọ́n bá débẹ̀ ikú ni a fi ń ṣe táwọn ayẹ náà ó sì tún páyà tí wọn ò ní lè débẹ̀ kódà tí wọ́n tún sọ yìí pé wọ́n tún máa sọ láàrin ara wọn yìí pé ẹ sájà fílẹ̀ ẹ̀mí lọ́jà bá a láti lọ sílé ẹjọ́ òun náà ni ó ṣe kíni òun náà ni ó ṣàrè ìbànújẹ́ tó ga òlélẹ́yìn ìtumọ̀ rẹ̀ ní pé àwùjọ yẹ kìí ṣe àwùjọ èyí tó ti pé ìbẹ̀rù ọlọ́run bá wà níbẹ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ ga ju òfin èyí tó ti pé ọlọ́run bá ṣe bóyá yìí pé òfin àtọwọ́dá là ń lò ṣùgbọ́n òfin náà kò fi ààyè gbárù nǹkan bẹ́ẹ̀ kọ́ á sí pé ẹnìkan tó wá tó ga ju irú òfin yẹn náà lọ tó àbòsí lérí àbòsí ni pẹ̀lú pé àkòsí ni pé ìkọ̀sí e, ọlọ́run ìkẹyìn e, sí òfin ọlọ́run wa subhanahu wa ta'ala ṣùgbọ́n sábàtà tí wọ́n á gbé kalẹ̀ láàrin ara wa ká má tún á lè lò ó lérí gbogbo èèyàn àbòsí lérí àbòsí ní ṣe. nítorí ni pé àlọ́kọ́sùlù ni pé kéèyàn ó gba dúkìá onídúkìá nípò agbára tó wà fún pé ọ̀sẹ̀ tí ó mú kí ni ìdájọ́ rẹ̀ nínú sẹ̀ríà oníkan tí afẹ́sàlàyé lónìí. àfààní pé wọ̀nyẹ́ tí wọn lọ kọ́ síbò mélòó ojú òbí bí nàfẹ̀lẹ̀ sẹ̀lá ẹ̀ àlẹ́ mọ̀tòbí. وإن تعدى غاصب فغير ولو بسوق ربها قد خير أفانك ويتمن الغاصب بالوجوب alùpàṣẹ ònlẹ́tọ́ gbẹ́sẹ̀lé dúkìá ondúkìá ilẹ̀ ni o mọ́tò ni o aṣọ ni o gbogbo ìkéyìí torí ọjẹ́ nínú dúkìá ọmọnìyàn kọ́ gbẹ́sẹ̀lé kọ́ gbà á nítàbùsí àfààní pé irú ẹni tó bá ti bẹ́ẹ̀ o ti dáràn tààràn wọ́n yẹ kí alùpàṣẹ gbogbo ìlú ọ̀ràn yẹn ti ní kí wọ́n gba dúkìá yẹn lọ́wọ́ rẹ̀ tàbí yóò ti gbà á. òun náà lẹni tó bá olùdarí nínú ìlú ọ̀ràn yẹn ni tó bá kọ̀ láì gbà á tọ́wọ́ yìí pé àwọn bàbá àtàlẹ̀ nìyẹn nínú ìdájọ́ sẹ̀ríà ni pé òun náà ti sáré kẹ́ni níbi àbòsí yẹn ni pé òun náà ti fún ẹni yẹn níbi tí ẹni yóò ti tẹ́jọ́ lọ́kùnjọ́ pé àlùkìyàmà òun náà ni ẹni yẹn náà yìí pé ìgbà tó wà ń kó báyìí fún un ló bá ti ọjọ́ gbèdé àlùkìyàmà wàyẹ̀ tìmọ̀nà lọ́kọ́ ṣètò bẹ́ẹ̀ lò ṣó bí bìnàfẹ́lẹ́ sílẹ̀ ẹ̀ alẹ́ lọ́sọ̀rọ̀ ẹ̀rí ìtarata ní yóò pé yìí ọwọ́ pé ọ̀sàgbẹ́sẹ̀ lé dúkìá dúkìá ó ti di ìtarantí ó ti di nǹkan tó pé tí ààyè kan bá ṣe é ọ̀dà fún un lápẹjúwe ọgbẹ́sẹ̀ lé mọ́tò mọ́tò ó ní kí wọ́n máa gbé bọ̀ ní àkàtà àwọn èmi àti à ń gbé bọ̀ mọ́tò bá lásìlẹ̀ nínú sẹ̀ríà kò sí ti dásí pé à ń wò kúkú gbé dọ́dọ̀ mi tó fi bàjẹ́ ó ti di kíni o ó ti di ẹni tí yóò tún mọ́tò yẹn sàn àbí ọgbẹ́sẹ̀ lé lé ń láàrin ìgbà tó fi gbẹ́sẹ̀ lé tí ò jẹ́ kí wọ́n débẹ̀ ni ààyè kan bá sí bọ́yọ́dọ̀ àwọn ni kéésì lẹ̀ lásán lẹ́ni yìí ọgbà lọ́wọ́ rẹ̀ bí kò sí pé yìí ọgbà lè nà tó ń ti bó ṣe jásí kò ń kówó. kí ló fà á torí pé ó ti há nàfẹ́ tó ní nǹkan láti lè mójútó fún rẹ̀. ó lè jásí pé tí ọ̀bá há nàfún láti lè débẹ̀ yóò lè máa yẹ tó wà tí ó ti lè tó ṣe ṣùgbọ́n ihá nàfún láti lè débẹ̀ yẹ kó fi lè lo dúkìá rẹ̀. ìyẹn ti jẹ́ kó di ọ̀ràn yẹn fún pé gbogbo èyíkéyìí tó bá ṣẹlẹ̀ òun náà ni ó ṣe kíni òun náà ni ó ṣùṣà àbí ó kó aṣọ aláṣọ pé ẹ lọ wọnú ṣọ́ọ̀bù ẹ̀ gbogbo ń bẹ́ẹ̀ fún wa wọ́n sì kó délé rẹ̀ ẹ̀ kò ni pé tí ó òun náà ni òun náà ni lọ ìlàfà àrífà sí pé wọ̀nyẹ́ tí wọ́n nọ̀lọ́ kọ́ sí rògbé lòdù bí bìnàfẹ̀lì síláì àlẹ́lmọ̀tòbí. ọ̀wọ́ wípé ọ̀sà ti hàn náà fẹ́ tó níhun kó lè máa lo nǹkan rẹ̀ ó ti ti pé gbogbo ń tọ́ba ṣẹlẹ̀ sí nǹkan yẹn òní ọ̀dà fún. eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn onímọ̀ tí wọ́n sọ. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn akànàfíyà àwọn gbà wípé tí èèyàn bá gbẹ́sẹ̀ lé nǹkan oní nǹkan lọ́nà tàbùsí àwò tó gbẹ́sẹ̀ lé yẹ ṣé ìgbà tó lè ṣífì ẹ̀ kó lọ sọ́dọ̀ ara ẹ̀ ni àbí ìgbà tó ṣe yí pé kò lè ṣífì pẹ̀gbẹ́ mọ́tò nísìnyí sábà gbẹ́sẹ̀ lé ó lè gbé lọ sọ́dọ̀ ara ẹ̀ irú ẹ̀ tó lè gbé lọ sọ́dọ̀ ara ẹ̀ ìtọ́ bá ṣe òní ọ̀dà fún ṣùgbọ́n èyí tí ò lè gbé lọ sọ́dọ̀ rẹ̀ bí ilẹ̀ àbí bí ilé àbí ṣọ́ọ̀bù àwọn gbà pé tí ìbáṣe tó ṣokùnfà ntí aburú fi ṣe nǹkan kò ní dáhùn torí pé kò lè rí gbé lọ sọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ kọ́kọ́ àhán nàfẹ́ ni kó débẹ̀ ni ìyẹn ni pé ntí ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ ni ìbátòlìyẹ́dì ìzálẹ̀tòlìyẹ́dì ọ̀sẹ̀lẹ̀ ìbátòlìyẹ́dì ni pé ọgbẹ́ ọwọ́ lé pé ọ̀gbọ́dọ̀ débẹ̀ náà tí ó gbé wọn sílé gbé kúrò níbi tó wà ṣùgbọ́n ìsirálẹ̀ tó lè yẹ ti ní wípé kọ́rí nǹkan yẹn gbé kúrò níbi tó wà kí ọwọ́ ẹni yẹn ọmọ débẹ̀ náà ara bó tu lẹ̀kọ́ ma àti pé lọ́dọ̀ jùkúrò lọ́rọ̀lẹ́ náà èyí tó pọ̀ nínú àwọn onímọ̀ ọwọ́ mùsàlámàdé ìsìláàtìlì ọwọ́ ikọ̀ ọgbẹ́sẹ̀ lé nǹkan ọ̀hánà ó ti jásí pé gbogbo ń dọ́gba ṣẹlẹ̀ sí nǹkan ìwọ lọ́dà nǹkan ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ànàfíyà àwọn gbà yí pé lókòrò ọgbà tí ọba ti gbé nǹkan yẹn fún ibi tó wà àti pé ojú lọ bá ẹni tó fẹ́ pé kò gbọ́dọ̀ torí ilẹ̀ rẹ̀ tí òun náà wá débẹ̀ àbí kò gbọ́dọ̀ délé rẹ̀ tí ọ̀wá débẹ̀ ojú lọ bá kì í ṣe pé ní tọ́sọ ibi ọ̀gbọ́dọ̀ débẹ̀ kì í ṣe kó lè rí gbé lọ sílé ẹ̀ lókòrò ọgbà tí òun ti lè gbé lọ sílé rẹ̀ sílé yẹn bá dà wò kò ní í sùn sáà ìyẹn lọ́dọ̀ àwọn ànàfíà ṣùgbọ́n táwọn ló fẹ́ pé omi ọ̀dà kan onígbé onígbé ọ̀yá ẹmújígbà ẹ mọ́kọ́ ẹ lọ wo mo fẹ́ kọ̀ọ̀kan mo fẹ́ kọ̀ọ̀kan mi bẹ̀ báwọn mi ti máa ń ṣe nínú àwùjọ wa lónìí yọ sọ pé ta lọ kọ́fẹ́ǹsì síbì mo gbẹ́sẹ̀ lé ọ̀yà ìdáwó ẹ máa ṣe nǹkan báyìí lọ lé lórí tó irú yẹ ṣe mọ́dọ̀ àwọn ànàfíà gbogbo ń tọ́ sẹlẹ̀ ní láburú tó ti kóun gẹ́gẹ́ lọ́mọ àmọ́ fọwọ́ ara rẹ̀ ló fi fi aburú sí dúkìá onídúkìá yọ̀ dànù ṣùgbọ́n ìjọba ṣe pé kèésò ni ó fi aburú sí ọ̀wọ́ yìí pé bóyá àrà sí lápèjúwe àbí nájó tèsè olóṣokùnfà rẹ̀ lọ́dọ̀ àwọn ànàfíyà àwọn gbà wípé kèésò ni ó tún nǹkan yàtọ̀ torí pé ọ̀wọ́ yìí kò jí yóò dúrí dúkìá rẹ̀ ni kèésò ló fi àdánwò kan ṣùgbọ́n ìtọ́tẹ̀sùn tí ọjọ́ sí pé òun ni ó súnmọ́ òdodo òun ni tí àfàṣe pé wọ̀nyẹ́ tí mo nà lọ́kọ́ sílò pẹ̀lú òṣòbí bìnẹ́fẹ̀lẹ̀ ìsìlẹ̀ alẹ́lmọ̀ṣòbí ọwọ́ pé èèyàn bá ti gbẹ́sẹ̀ lé dúkìá dúkìá kódà kọ́mọ̀ tí aburú ṣe dúkìá yẹ tí aburú kan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ sí òun ni ọ̀dà fún yálà tó ṣe é gbé kúrò lọ́dọ̀ ẹ̀ tó ní ni àbí tí ò ṣe é gbé torí pé àbòsí náà ní kíni o làbòsí ọmọ jẹ. afáwa tẹ̀síwájú pé wàlẹ́wò tẹ àti àbáṣegun fàbá yìí rọ̀ wàlẹ́wò bẹ̀sù ń rọ̀bù ha kọ̀dọ̀kọ̀ yìí rọ̀. ẹni tí ọgbẹ́sẹ̀lé dúkìá dúkìá nípa agbára yìí pé kọlọ́sẹ̀ tí ọba ṣe àfáà ní pé tọ́ba kàkọyọ lórí dúkìá wọn pẹ̀lú wípé ó mú aṣọ aláṣọ nísìnyí aṣọ ọ̀pábí mẹ́wàá ọwọ́ ọ̀fìnrán agbádá ọjà fáwọn ọmọ rẹ̀ náà sẹ́gbẹ́ ó ti chéńjì bó ti mú nǹkan wọn. àbí ọlọ wípé kí wọ́n lọ kó ráìsì wá ní ṣọ́ọ̀pù ẹnìkan lọ́ba sí ó dín ata sí sẹ́gbẹ́ ó ti padà síbi ó ti gbé e àbí owó gold oní gold ọwọ́ àtúntì nǹkan ẹ̀gbà tí ó ti lò tẹ̀gbẹ́ bó ti mú kọ́ni ọwọ́ àmà níta máa rí fàṣẹ pé wàlẹ́ ó ti àjà bọ́ọ̀sì nǹkan àyẹ̀rọ̀ tí ẹni tí ọgbẹ́sẹ̀lé dúkìá dúkìá tó bá kàkọyọ nípa pé ó tẹ̀sí nǹkan tó gbé sí bó ti wà yálà ọ̀pá aṣọ ló gbé ọwọ́ ara lásán àbí ráìsì ló gbé lọ́ba lọ́ba pè é ló jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu ó dúpọ̀ náà béèyàn ti máa ń àbí ọlọ́dún sìmẹ́ntì ó sìmẹ́ntì ọba fi kọ́lé àbí blọ́ọ̀kù ń blọ́ọ̀kù ó fi ó fi kọ́lé sẹ́gbẹ́ bó ṣe gbé nǹkan yẹ kọ́ ni ọwọ́ àbí àfàtún wa fi kú pé wà láwùjọ tó wù kìnnà ọ̀rọ̀ kò há kọ̀dẹ̀ kò yé rọ̀ kọ́dà tó ṣe yí pé ojú pàdé tí ó fi kàkọyọ ní pé price kẹyẹ change látòjúwe irú ọdún yìí ọgbẹ́sẹ̀ nílé ilé ńlẹ̀ ìgbà tó fi bíbí ọdún méjì ọdún mẹ́ta bóyá lẹ̀yẹ two hundred thousand wọ́n ń tà lọ́ba di three hundred thousand nígbà tó bá fẹ́ sùn nǹkan tí ó sùn san owó yẹ yóò sùn san nípa wípé bọ́yá nǹkan tó ṣe yẹ kèé ṣe nǹkan tí ó lè rọrùn láti lè dá padà bá bọ́yá bíi mọ́tò nísìn so nígbà tó gbẹ́sẹ̀lé ọ̀tọ̀ ní iye tó jẹ́ nígbà tó di wípé wọ́n fẹ́ gbà sẹ́yẹ lọ́wọ́ rẹ̀ ó ti ti yé míì so ìtọ́ léwu yóò sùn sọ́nà ìlànà rẹ̀ sọ pé wàláwò ti sùn pé rọ́pò ha kọ́dà kò yé rọ̀ kọ́dà kò sẹ́yìn pé nípa iye tí wọ́n ń ta nǹkan tó gbé àbí nǹkan tó gbẹ́sẹ̀ lé nípa yìí pé ọyà fàṣírà wọn ni ló fi kàkọyọ èyí tó lé níbẹ̀ náà ọ gbọ́dọ̀ ṣùtọ̀ fún ẹni tí ó gbé nǹkan rẹ̀. rọ́pò akọ̀dẹ̀kọ̀ yìí rọ̀ ẹ̀tọ́ ní nǹkan tí wọ́n mú tí wọ́n gbẹ́sẹ̀ lé tẹ́ni yẹn ti wá ti àyípadà rẹ̀ sí ó ti wà níbàámu sí àpèjúwe tá a mú wa. àfáà ní pé ẹni tí wọ́n ṣe irú nǹkan yẹn fún ó ní choice méjì fi akhdihi li shay'ihi al-maksubi aw akhdhi al-qimati qabla al-'ayb choice àkọ́kọ́ ni pé fi akhdihi li shay'ihi al-maksubi nǹkan tí wọ́n gbẹ́sẹ̀ lé lọ́dọ̀ rẹ̀ kọ́ gbà padà yẹn ni pé mọ́tò rẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé àbílẹ̀ rẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé àbí aṣọ rẹ̀ tí wọ́n gbà lọ́nà ìtọ́ kọ́ gbà nǹkan rẹ̀ padà lẹ́yìn ìgbà tí ọba ti lágbára àbí tí ó rí ẹjọ́ lágbára tí ó gbà fún. àbí bẹ́ẹ̀ kọ́ akpẹ̀l kéémẹ́tì kọ́bìlà làáyèbè kọ́ fi nǹkan tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ yẹ kó fi ilẹ̀ kọ́ wá gba iye tó nípa yìí pé wọ́n nǹkan yẹn ti change. bẹ́ẹ̀ pé aṣọ nísìnyí pé bí kò kí wọ́n gba aṣọ lọ́dọ̀ rẹ̀ kí wọ́n ti wá máa sọ yẹ kó ti di agbada nígbà tí ẹni ẹ bá fẹ́ gba nǹkan yẹn padà ó ní choice méjì choice àkọ́kọ́ ni pé kọ́ gba aṣọ yẹn bẹ́ẹ̀ níbi ẹsẹ̀ kọ́ gbà á pé nǹkan òun kúkú ni ọ̀ràn ọ̀tọ́ ní kékeré gbà mí má àbí bẹ́ẹ̀ kọ́ ó fi aṣọ lẹ̀ kọ́tọ́ yìí iye price aṣọ mi ni mo fẹ́ gbà iye price aṣọ olùmọ̀fẹ́ fi kí ni o olùmọ̀fẹ́ gbà so àbáfẹ́ pé o ní price kan nínú méjì èyí ti aṣọ yìí ntí àbáfẹ́ yìí láti sọ ni pé èèyàn gbà nǹkan oníkan ọwọ́ ayé padà ọ̀tọ́ di tiẹ̀ pé bóyá ó ti á di tiẹ̀ o nígbà tó ti tó ti yé padà irú ráìsì tá a sọ náà ló ti tó ti pè é tó ti ní àtàkì títè rẹ ń kọ́bá wo ẹni tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ó lè gbà ní títè bẹ́ẹ̀ àbíbẹ̀ẹ̀kọ́ kí wọ́n kó bẹ́ẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ ní kóńgò mélòó ló gbé lọ́dọ̀ rẹ̀ kóńgò méjì mo wọ kóńgò méjì o ṣùgbọ́n owó kóńgò méjì o ṣé owó kóńgò méjì gbà tí ó gbé ìgbẹ́yẹ lọ́dọ̀ rẹ̀ àbí nígbà tí wọ́n dájọ́ torí pé yàtọ̀ wà bẹ́ẹ̀. sábà fẹ́ pé owó kóńgò méjì nígbà tí wọ́n gbé nǹkan yẹn lọ́dọ̀ rẹ̀ ó lè dájú pé ìgbà tó gba nǹkan yẹn lọ́dọ̀ rẹ̀ nígbà kò sí kóńgò ẹ̀yọ̀ kan jẹ́ two hundred naira lágbèjúwe. ṣùgbọ́n nígbà tí wọ́n fà á lọ sí àpapọ̀ pé àkóso àti báwọn bí ẹni yẹn wá rí ẹlòmíì tó lágbára jùlọ kí kóńgò rẹ̀ ti ó ti di two hundred and fifty ṣé tí wọ́n náírà fífi ni ó gbà níbàámu sí ọjọ́ tí wọ́n dá lẹ́jọ́ pé ráìtì rẹ oníṣọ́ọ̀ṣì nípa ìpínkọ̀ gba iye tí ọjẹ́ àti two hundred naira lẹ́yìn yọ ọjà padà níbàámu sí ọjọ́ tí wọ́n gbé kú lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ màlìkíyà àwọn gbà yí pé ọjọ́ táwọ̀ táàpì sọ fáìsì sí ẹni yọ ọjà padà òun lọ́jọ́ tó gbé torí pé jọ́ tó ti gbé wọn ẹ ló ti di mọ̀tìmọ́nà lé lórí ló ti di ẹni tí ó tù gbà àti pé ìjọ tí ó tù gbà náà ni ààbò láti máa èlò ni ọjà padà. àrídìmọ̀ àwọn onímọ̀ àti ọ̀sẹ̀ pé no ọjọ́ tí ó ti wí pé wọ́n dá lẹ́jọ́ yẹn náà ni àwọ̀ èlò ni ní sè ṣùgbọ́n ètò fún máa déédéé jùlọ láti ní sàbòsí ẹni tí wọ́n gba dúkìá rẹ̀ lọ́nà àìsàn ní pé káwo káyìsì wo lọ́gbà jù èyí tó bá gbé àjù nínú rẹ̀ láàfin pẹpẹ ní ẹgbẹ́ ní ọ̀dà tó bá gbé pé káyìsì ìjọ tó gbé ńlọ́gà tíjọ́ tí adájọ́ káyìsì ti wálẹ̀ ìjọ tí ó gbé náà láti fi fún lágbájá báyìí ní owó tó gbé tó bá ti pé ìjọ tí wọ́n dájọ́ òní káyìsì rẹ̀ ga jù ó ti wọ́n ti ìgbà tó gbé ìjọ wọn dájọ láwò káìsì wípé ẹnì yóò ti kéde o èlò òtútù èyí ni pé èyí tí ọba pípọ ẹni tí a gbé nǹkan lọ́dọ̀ rẹ̀ òun ni ẹni yọ ọtọ kí ló fà á torí pé alábòsí ni ẹni yẹ ìgbà òtún ti ṣe àbòsí mu a gbọ́dọ̀ tún wá fi ara ní sẹńsà bòsí ẹ káwá fi gbé èntì kò lérò nínú dúkìá rẹ̀ ènìyàn wà pàṣẹ. àfààní pé wà mọ́tìlẹ́fẹ̀lẹ́mẹ́tìlẹ́ bèmítìlẹ́ lùsẹ́mì àwọn èèmọ̀tìlẹ́ mọ̀tìlẹ́fẹ́ mímọ̀ kọ̀wáàdì. tí ẹnìkan bá gbé dúkìá omi dúkìá lọ́nà ìtọ́ nígbàdára létíkò. ìmọ̀ àkọsẹ́ yìí pé dúkìá yẹ nígbà tó ké tí ẹni yẹn ké gbàjarè bó ṣe gbé náà lọ́wọ́ ojú pàlàkà tiẹ̀ ojú pàlàkà tiẹ̀ dúkìá yẹ ó ti pòórá àríná báyìí wọ́n ti gbé lọ́dọ̀ ẹni yẹn ni o àbí gàgà ti tẹ́ ni o ọ̀nà kejì ni ọ̀nà kẹta ni pé dúkìá yẹ wà ṣùgbọ́n kèé ṣe bíi. o ti dee ìlọ́wà ti wà lé lórí iye ni a sọ díẹ̀ ẹ̀dá rẹ̀ sí ni awọn àpèjúwe mi tún bọ̀ kakọkọ mú níbi èyí tó ṣe pé bó ṣe gbé náà lọ́wà bóyá bó ṣe gbé tọ́gbẹ́sẹ̀lẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì ó ké wọ́n dáa àbí bí kóńgò ráìsì àpò ráìsì àbí àpò ìlùkọ́ àbí mọ́tò àbí kọ̀mpútà nígbà tá a ti dé ibi tó gbé sí tòótọ́ àbí tí a ní kí wọ́n kó gbé wá wọ́n dá padà sẹ́ni ẹ̀ a rí pé nǹkan kan ò yé jẹ níbẹ̀ ìtọ́jú ọ̀nà àyà òní pé ọgbọ́dọ̀ ta àgbẹ̀yẹ padà tí bó ti wà tí ò sì gbọ́dọ̀ sáfà pẹ̀lú ẹ̀ tó ọ̀nà àyà nìyẹn ìyẹn ní.

nígbà sọ ní pé wà mọ́tìlẹ́pẹ̀ lùmẹ́tìlẹ́ lùmẹ́tìlẹ́ lùmẹ́mì ìwọ́n tó fẹ́ dájọ́ tó dájọ́ ní pé òdodo tí ọba ti sọ náà ọba mọ́ ẹni tó bá ti gba nǹkan oní nǹkan lọ́nà àbòsí tó gbẹ́sẹ̀lé tí nǹkan yẹ tí ọ̀wá tó lọ́dọ̀ rẹ̀ lọ́kùn kíkan àbí ní kejì wáyé fi parẹ́ àbí wọ́n tó ti gbé lọ́dọ̀ rẹ̀ ni àwọn àti pé ètò ògbé yìí tó nírú tó ní àpèjúwe tí wẹ̀ wà lọ́jà kọ̀mpútà tó gbé ìdúpọ́jọ́ lọ lórí ẹ̀ lórí páàlì rí gbáná mọ́tò tó gbẹ́sẹ̀ lé èyí ti gbé mọ́tò tó mọ̀ sí mọ́ àwọn abẹ́rẹ́ pé mọ́tò tó gbé yìí kí ni wọ́n ní pé kí ni ká pè é àwọn mọ́tò market lápẹ̀tùwé àwọn abẹ́rẹ́ pé mọ́dẹ́lì gbogbo àwọn yẹ jẹ́ káyipé ọlọ ara rí ẹ̀wọ̀. Iye làbàjá lè pè wà mọ́tòlè pèlèmẹ́tìlé pèmítìlè lèmí. Ẹ sọ́ba ti gbé nǹkan tó ti gbẹ́sẹ̀ lé dúkìá dúkìá. Tí dúkìá yòó sí lọ́dọ̀ rẹ̀ náà, àyè sí lọ́dọ̀ rẹ̀ náà nǹkan tó yí pé ó ti parí nù. Á làbọ̀ lọ́rùn kọlọ wárú ẹ̀wà lọ́jà kọlọ ra rú ẹ̀wà lọ́jà. Ẹ̀rí wájú lélẹ́yìn onígbóná ọlọ́mọdé pé gbàjàdá òmùbùdù máa pásálà mí nà nàá nígbà tí wọn bá sọ nípa ìtọ́ bá pa àtúbáyì ẹran kọ́dẹ́dẹ́ nígbà tó wà ní inú ìhra àbí nínú haram nígbà tó dẹ́dẹ́ yẹ á sọ pé irú ẹran ọlọ́pàá irú ẹran tí yọ bá tó máa lu ẹran yẹn náà ní òkúta ìrètí rẹ̀ ẹ̀rí àkọ́kọ́ nínú àlùfáà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ó ní ètò ìṣẹ̀lẹ̀ sí ìyàwó Aisha rọ̀bí ọ̀la wà ní nípa owó tí wọ́n wà lára òkè nínú ẹgbẹ̀wá mi tó nílẹ̀ wọ́n ní pé Ummu Salama rọ̀bí ọ̀la wà ní ìkálára àwọn àtọ̀bí ìyàwó anábìwà Muhammad sọ́sọ́lá àdìsílẹ̀ ó gbé oúnjẹ ránṣẹ́ pẹ̀lú ọmọ ọ̀dọ́ rẹ̀ sí anábìwà Muhammad sọ́lọ́lá àdìsílẹ̀ anábìwà Muhammad sọ́sọ́lá àdìsílẹ̀ ó ti wà pẹ̀lú ìyàwó Aisha owó wa gbé báyìí ìyàwó àyíká ti fọwọ́ gbá ẹtú gbóúnjẹ yẹ wá lóúnjẹ bá bọ́ọ̀lẹ̀ ìgbà tí wọ́n fi ṣe wá ní ọkọ̀ ọwọ́ abẹ́rẹ́ ọwọ́ àdébí wa mọ̀lẹ́ tó lọ́nà àlùfáà gbé kí ni kàtàrà tó ń ṣe kí ni wọ́n fi ṣe sára sí òun ṣe yìí ànábì wa fẹ́ gbé tọ̀há mo fi tọ̀há wọ ìná ó fi àbí tọ̀há mo fi kúrò tọ̀há wà iná mẹtìlọ ni pé dèédé oúnjẹ sí owó èsì iná ló ń pèsè à tí ó jẹ tàn bákan náà igba tó ti fọ òun gbà mí wá tọ́jà tó pé nìyàwó ọmọ igba tiẹ̀ yóò ti tiẹ̀ tí la nílò nínú àdìsẹ́ yẹn ni pé irúfẹ́ tíyàwó àìsà tó wé onáà ní. anabi wa muhammed sọ́tàlá àlùsọ́là obìnrin kò ṣe tàn ìyẹn jẹ́ kó wípé ẹni tí ti gbẹ́sẹ̀ lé nǹkankan tọ́ba fẹ́ ṣe tàmà rẹ̀ nígbà tá a bá rí nǹkan náà irúfẹ́ nǹkan náà ni lọ tí ọba ti nílé tí ó gbé fún ẹni tí ó jẹ́ kí rẹ̀ kó àbíkọ́ pàdánù àfààní pé ṣùgbọ́n ìdí àfikún bẹ́ẹ̀ òní pé sábà ti yí pé ìgbà tí báyà ọgbẹ́fẹ̀ ní màálù ọmọ màálù yẹn ọba ti lẹ́yìn ìgbà tó gbẹ́fẹ̀ lé ó di tẹ́sà fẹ́kù rẹ̀ ṣùgbọ́n ó ti bí màá lẹ̀ lẹ́yìn ìgbà tó gbẹ́fẹ̀ lé náà màálù tó ti imam ahmed àti imam shafi'i. àti ibn hasan rahmatulahi alayhi sọlọ ní pé àríyáwó àríyáwó yóò tún yàtọ̀ àti pé kọlọ ọ̀rọ̀ àwọn ọmọ tó ti gbé wá lọ́jà ọmọ tó ti fi ti lọ́dọ̀ náà sẹ́yìn pé ẹni yẹn lọ́kọ́jú ẹ̀ tó fi bí ma ọmọ tó ti ti lọ́dọ̀ náà ẹni yẹn ló ní yẹn pé ẹni tẹ́ gbénu àdó rẹ̀ ló ti kí ni ìlú ni. tòmẹ́lẹ́ni ń dá sọ lọ́dọ̀ àwọn kàlùfíà tí màlìkíyà ti fara mọ́ ìtumọ̀ sọ níbí àwọn gbà yí pé ọmọ kìí ṣe tó ní ìyá lónìí torí pé ìgbà tó gbé màálù tó gbé kò sí ìyá pẹ̀lú ìgbà àbí kò sọ́mọ pẹ̀lú ẹ̀ tùmí ìtọ́sẹ̀ sọ̀rọ̀ ní pé atọ́mọ àtìyá yálà ìyá wà láyé o àbí ìyá ti ó ti lọ sáà sọ ike kọ́ lọ ra ru ìyá yẹn wá àtìyá àtọmọ ẹsẹ̀ ẹ̀dínkàlẹ̀ kálọ́dọ̀ rẹ̀ ló ní. torí pé àṣìṣe ọ̀nà fún ìdàtí tọ́tọ̀ làwọn tó làwọn fẹ́ pé wáyé pé ọ̀rọ̀ wà lórí ẹ̀sùn náà èyí tó súnmọ́ ní kí àdébìyẹ lálàáfíà lẹ́yìn ìsàlẹ̀ ẹ̀sìn gọ̀ọ́lẹ́mí hàp. alákòóso èèyàn òògùn rẹ̀ kò fẹ́ tọkọtọ fún un kò ní ìbéèrè kàtàkì ọ̀jẹ̀ ẹ̀ńgọ́fà bùsí tó gbé dúkìá dúkìá torí pé ọ̀nà kan yẹ ọ̀nà kejì ní pé tá a bá fààyè gbarú ẹ̀ àti pé ẹlòmíì yọ lọ pé dúkìá dúkìá yọ wà máa tọ́jú ẹ̀ lẹ́mìí wípé tọ́jú ẹ bá fẹ́ gbà padà lọ́dọ̀ ìyá ló fi gbà padà ọmọ òní sẹ́kìnì òní jẹ́ ti gbà padà àbùsí àwọn alọ́ra ti gan ìyẹn ni àfihàn yìí pé àdìyá àtọ́mọ àpèjúwe kan nìyẹn àpèjúwe bíi náà ó ní tẹ́sẹ̀ lélẹ̀ rẹ̀ nígbà wọn tẹ́sẹ̀ lélẹ̀ bí ọdún mẹ́ta sí mẹ́rin wọ́n padà sí pé bí ẹsẹ̀ agbára tó o lò gbé kúrò lórí ilé yìí ó sì ti fi lé rẹ́ǹtì láì mọ iye gbà bóyá bí àárín ọdún mẹ́ta yẹ ó ti rí bí five hundred thousand sáàpẹ̀ yìí pé five hundred thousand bọ́ọ̀ bá ti dé ilé padà ọ̀dà five hundred thousand pẹ̀lú ẹ̀ àbó òní dá padà èyí tó tẹ̀sán mọ̀ náà ní pé yọ̀ọ́ dá five hundred thousand yẹn padà torí kẹta abáfàyè ìgbàrú ìyẹn là ń pè ní pẹ́tò bẹ̀rẹ̀ à tá abáfàyè ìgbàrú rẹ̀ yọ̀ọ́ kẹ̀kẹ́ tẹ̀lé léwúlé lẹ́nu wípé ṣé bá fún fẹ́ dájọ́ ní pé wọ́n dà sí wípé fún ọgbẹ́sẹ̀ kó lórí ẹ̀ òun kò ti sàǹfààní tó ṣùgbọ́n ìbéèrè tó wà wá pè ní pé tọ́ba ni ẹ náà ti á

iye tó ti ná àti iye tó tó àǹfààní yẹn pé màálù onígbà tó wà lọ́dọ̀ rẹ̀ ó ti fún lábàánú rẹ̀ òun náà ti mú ó ti tà á. tá a bá wá fojú wò yí pé àǹfààní tó ṣe lára màálù ọjọ́ bíi hundred thousand. àwa tó fojú wo èlò ló ti lè ná lé lórí ọjọ́ hundred thousand àti pé mo ọ̀dọ́ ní kẹ̀kẹ́ tí mo fún abala kan abala kejì ní pé kò jura wọn lọ ó fi pé iye tọ́lá ó ju iye àǹfààní tó ti lára ìtọ́gbẹ́sẹ̀ mi lọ gbogbo tí wọn sọ yìí nínú mọ́sáàbù màlìkíyà wọn sọ yìí pé kọ̀lẹ́tọ̀ fún wọn sọ yìí pé òótọ́ mọ̀ sàǹfààní ìdáǹfààní tí mo fi kò ní seventy thousand lọ mo fi nine hundred thousand thirty bá mú kọ̀lẹ́tọ̀ fún wọn sọ bẹ́ẹ̀ tùmọ̀tọ́ wa yẹn ní pé ó ti gbàgbà ní hundred thousand ṣùgbọ́n yẹ kọ́ńtà lè lórí ọjọ́ seventy thousand àkọ́kọ́ pé thirty thousand ó lé sí àǹfààní tó ṣe ń obìnrin tó ní ẹ̀rọ ṣùgbọ́n ìsọ́tọ̀ tó ní pé àǹfààní tó ṣe lára ẹni yóò tún sọ ìyá ó fi rẹ́ǹtì ní o tó bá ti kéde ní àbò ògàgà ní gbébẹ̀ lọ́wọ́ ti gbélé ni àbí ilẹ̀ ní ọwọ́ fi ń dáko àbà sí níjọ́ tá a bá fẹ́ kó sùn kàyẹ̀ tán àbà sí àwọ̀ àti kíké ọgbọ́dọ̀ fún ẹ̀ńtà ọ̀gbẹ́sẹ̀lẹ̀ torí pé òun ti kọ́ sáfà ní sùkẹ̀ láti lè lò ó tẹ̀wé. ṣùgbọ́n èyí wọ́n ń dán ọ̀nà dà lásán ni pẹ̀lú àdéhùn ìmọ̀sọ̀tẹ́ni ti pé lẹ́yìn pẹ̀lẹ́ ẹ̀rùn tó kọ̀tà fàdé kẹta tí alábòsí fẹ́ rí gbàgbé àbùsí ẹ̀ èyàn é fi àbùsí gba lẹ́tọ̀ọ́ sí nǹkan onìkan sí àdébì ẹ̀ lọ ìyẹn ló ti pẹ̀sẹ̀. bákan náà lásìkò ògbà tí ó fẹ́ dà kẹyẹ padà tá a sọ fún yín pé nǹkan tí ó gbé yìí àbí tó gbẹ́sẹ̀ lé ọjà padà àwọn ẹ̀ẹ́dì bá ṣẹlẹ̀ sí náà yọ ọ̀dà padà náà lápẹ̀júwe nígbà tí ọgbẹ́kẹ̀lé kọ̀m̀pútà ń kọ̀m̀pútà ó ń fẹ́ dáadáa ṣùgbọ́n nígbà tí ọ̀dà padà bọ́yá kẹ̀kẹ́ sí láàyè bẹ́ẹ̀ àbí mọ́tò ni bíi ẹ̀ka kẹ̀kẹ́ láàyè nínú ẹ̀jú rẹ̀ àwọn àtọ̀kùnrin pé ìgbà tó dé nǹkan yìí kú lọ́fẹ̀ẹ́ tó ní ọlọ́lá àti àdúrà yìí ẹ̀ẹ́dẹ́ tó wà ń bẹ̀ wọn ọgbọ́dọ̀ lọ sí ṣe mùrùkàdé ti ṣe ìyá ní pé àti ìtólé yọ ọjà padà tó ọba fẹ́ jà padà nǹkan tó wá pẹ̀dé lára tó gbé wọn yóò tún sọ́nà ibi tá a sì máa gbé ìsí àbòsí èyí táwọn èèyàn ti ń ṣe ayọ̀ ọyọ̀ lórílẹ̀‐èdè wa ní nǹkan tó léwu púpọ̀ ní sísẹ̀rí òsì fàyè gbà gọ́ọ̀mánà rẹ̀ pẹ̀lú gbogbo ojú padà bí yàtí máa ń hànà kan àfààní pé wà mọ́tìlẹ́fẹ̀lì mẹ́tìlẹ́ ìmẹ́tìlẹ́ nìzẹ́mi àwọn èyí mọ́tìlẹ́ mọ́tìlẹ́fẹ̀ mi mọ̀kọ̀ wá nù. tùmọ́tàbà sí pé ìtì ẹni yìí tó gbé àbí tó gbẹ́sẹ̀ lé tọ́ba sí pé òsínwó rẹ̀ má lọ́jà kọ́ ti kọ́gbẹ́sẹ̀ lé mọ́tòmọ́tò ká sí pé mọ́tò yìí wọn ò ẹ̀ jáde mọ́ àbí kọ̀mpútà ni láptọ́pù ni kò sí irú ẹ̀ lọ́jà mọ́ ṣé àwọn àṣẹ́kẹ́ àlámàrí sísan no nítorí wàá kù ní pé àwọn àwò pé èlò ni nǹkan yẹn jẹ́ nǹkan wá jẹun ẹni yóò tuntun látọjúwe ó gbé mọ́tò tí wọn ò sí jáde mọ́ àwọn mọ́tò kan wà tó ṣe pé kò sí lẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá tẹ tí a ti ṣe bíi twenty years ago àbí jù bẹ́ẹ̀ lọ àbí bíi forty years ago bíi forty years ago tí wọn ò ti jáde mọ́ ó ti wá gẹ́sẹ̀ lé lọ́dún ìwà nẹ́ni yẹn lágbára láti lè darí rẹ̀ sẹ́ẹ̀kẹ́ kò sí bí ó ti fẹ́ ríru mọ́tò bẹ́ẹ̀ mọ́ nígbà tí ò sí lọ́jà àwọn lápútọ́ọ̀pù kan ti wà àwọn kọ̀mpútà olórí gbàgbà kan wà tó ṣe pé wọ́n máa ti wá jọun tó ṣe pé èèyàn ò lè ríra gan lọ́jà so nígbà tó gbé nǹkan yẹn ọwà ṣùgbọ́n nígbà tí wọ́n sọ yìí pé ọgbọ́dọ̀ dá padà lọ́rùn kò sí mọ́ kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé nígbà tí nǹkan yìí ò ti sí lọ́jà wà á kọ̀ rẹ̀ á rẹ̀ kí ni tó mọ́ sọ kí ṣé kí ni tó tó nígbà tó gbé àbí kí ni tó tó nígbà tí wọ́n dájọ́ yìí pé ọjà padà so ìtọ́wá tóun ènìyàn wà fi ní òfin tútàn láti lè jèrè àbòsí tí ó ṣe ńlá bá mi sọ pé wà mọ́tílẹ̀ fọlùmẹ́tìlẹ̀ bèmítìlẹ̀ lùsẹ́mi àwọn kéèmà tẹ̀lé mọ̀tìláfi mímọ̀kọ̀wọ́nì. àbá tó tẹ̀síwájú pé ووافق رقا عليه الحج وولده من ذي الفتاة عبد nígbà tẹ rú wà jọun a sì tó lè rí àpèjúwe míì tó súnmọ́ nígbà tí bá ṣàlàyé ẹ̀ tán nígbà tẹ rú wà jọun kẹ́nìkan wò tuntun kọ́ lọ mú ẹrúbìnrin ẹlẹ́rúbìnrin kó gbẹ́sẹ̀ lé pé ẹrú rẹ ní tòótọ́ <clears throat> ṣùgbọ́n bọ́mọ yìí ti dáa tó yìí mo ti fi ṣàyà tipa láì gbà yọ̀ǹda lọ́dọ̀ ẹlẹ́rú kọ́ yọ̀ǹda fún kí ó to yìgì pẹ̀lú ẹ̀ ọwọ́ agbẹ́sẹ̀ lé ẹrúbìnrin ó sì fún lóyún ẹrúbìnrin yẹn wá bímọ ìdájọ́ rẹ̀ ní pé sìnà ló ti tọ́ba sọ yí pé ẹni tí ò tí ì lóbìnrin ni ìdájọ́ tí wọ́n sì fún ni pé wọ́n fún bí lálàmẹ́wàá ṣùgbọ́n tọ́ba sọ pé ó ti lóbìnrin wọ́n lẹ́kọ̀ọ́ pa wọ̀wọ́ fi ọ̀rẹ́ kọ́n àlẹ́ ìgbèlè àjò ẹni tó bá lọ bá ẹrú ẹlẹ́rú lò tó gbé lọ́nà àtàbòsí tí ọwọ́ fún olóyún tó fi bímọ á gbé ìdájọ́ kó ti tìǹà lé lórí á sì kọ́ ọmọ àjò ìdájọ́ sẹ̀ríà láti fún un. wọ̀wọ́ ládùúgbò mi nílùfàtà ṣe abdu ọmọ tẹ́rù yẹn tó bí yóò tún wá dẹrú pọ̀ pẹ̀lú ìyá rẹ̀ ìyẹn ni pé kèé tó ní yọ lẹ́rú yẹn kìí sọmọ rẹ̀ ọmọ tani ọmọ ẹntì ẹgbẹ́ irú lọ́wọ́ rẹ̀ torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọsọ yìí pé wàlẹ̀ ahir alhajar alwalẹ̀ lẹ́lfẹ̀rẹ́s wàlẹ̀ ahir alhajar ẹ̀ńtọ́ ti sìnà kò sí pé kàkà tí ó rí níbi sìnà rẹ̀ àìfọ́mátì sí irú ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ afa tó tẹ̀síwájú pé wàgáàrí tó ń ta àdìyàn àwòmàmbánà falkọ́tà wàlàhàdìmọ̀ àlẹ́yìí ọ̀yìnà àwòdẹ́fọ̀ọ́hó àyìnàbìnà àwòṣájà mọ̀kọ́wọ́mọ́ bìnbáàdì ìsọ́tìlà àjẹ́ ẹtí ọgbẹ́sẹ̀lé dúkìá ń dúkìá èyí tó kọ́mọ̀ jù gan nínú àwùjọ wa ni. nígbà tó ọgbẹ́sẹ̀lé lé òun lẹ̀ ọwọ́ àlọ́ kọ̀ọ̀kan lé lórí ọlọ́ kọ́lé lé lórí náà pé ẹlòmíì a máa gbẹ́sẹ̀ lé báwọn tí wọ́n sọ pé ó bí mọ̀ pé tọ́ba ti délé ẹjọ́ ìtiwọ́sọ̀ ní pé ọlọ́ọ̀dọ́ awó padà ẹ̀yin oye ṣe ti tẹ̀rí à pé wọ́n kò ti rí lé lórí ẹ̀ àbí kò ti á di igi sí i kí ni ìdájọ́ rẹ̀ nísàbòtí ló sì fi ṣe bẹ́ẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ falakọ́tù wàlàhàtìmọ̀ àlẹ́ yìí ọ̀yẹ́nà a sọ fún pé ilé ń lè tọ lọ gbé ilé rẹ kó ń láàrin ìjọba yìí ilé ń lè tọ gbà tọ lọ igi rẹ láàrin ìjọba yìí ìdájọ́ nù nínú sẹ́ríà kọ̀lẹ́tọ̀ kankan ní ibẹ̀ yẹn ju gbé ìgbà فالقطع والعدم عليه عينا فالفقه أنه إما قال قبل àbí kí o ṣe kíni o kọ́ lọ gbé ibi rẹ̀ ọ yàtọ̀ sí ń tọ́ra lẹ̀ tí ọmọ yìí pé ẹ ń tọ́ta lẹ̀ kó ló nílẹ̀ o á padà ṣàlàyé yẹ èyí tá à ń sọ ní sìn ní pé ẹwọn tó ń gẹ́gẹ́ mọ̀ yìí kó ń kó nìkan yìí ṣùgbọ́n pẹ̀lú agbára pé àwa la wà ń bẹ̀ ta ni ó mú wa ọwọ́ ni lágbẹ́yà ẹ sọ fún pé ọ̀gbọ́dọ̀ dórí ilẹ̀ má ọba bẹ̀rẹ̀ sí ọbẹ̀rẹ̀ sí kọ̀ọ̀kan lé lórí àbọ̀ bẹ̀rẹ̀ sí gbin igi sí àbọ̀ bẹ̀rẹ̀ sí kọ́ ṣọ́ọ̀bù sí ìdájọ́ àkọ́kọ́ tá a fún ni pé láàrin ọjọ́ báyìí lọ gbé ilé rẹ kó lórí ilẹ̀ wọn àbí bẹ́ẹ̀ kọ́ tọ́ba ṣe pé igi ló gbìn sí lọ gbé igi rẹ kó tọ́ba ṣe pé ni lọ gbé ṣọ́ọ̀bù ẹ̀ أو دفعه عين البناء أو الشجر مقوما بعد إسقاط العجل ṣáì tẹ́lẹ̀ kejì ní pé àbí kò fi ilé ńlẹ̀ sórí ẹ̀ torí pé kò lè wúlò fún ọ tá a bá fẹ́ pé o gbé kú o àbí igi náà kò lè wúlò fún ọ tá a bá fẹ́ pé o gbé kò filẹ̀ ẹ̀tọ́ wa kọ ilé sórí ilẹ̀ rẹ̀ yóò wá fún ọ lówó ilé rẹ̀ ṣùgbọ́n owó wo ni ó fún ọ kèé sowó bó ṣe wà ní kíkọ́ owó wípé tá a bá bì wó tán èló ni ó tó mo rò pé ẹgbẹ́ ti yàtọ̀ ọ̀tọ̀ ní pé ká sọ wípé ká válù èló ni ilé yẹn jẹ́ pé bóyá bíi ten million no ìkọ́ tá a bá da ilé yẹn wó tán àwọn blọọkù àbí irin tó kù kankan bí èló ló le tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo ní ọ̀tọ̀ ó lè má ju bíi ten thousand lọ ten thousand ẹni yẹn ọjà padà fún ọ kèé tó wá ṣe ten thousand náà sẹ́yìn pé àwọn kan ní ọgbà yìí pé ẹ wá da ilé yìí wó kúrò lórí ilẹ̀ mi sábà ṣe pé àwọn tí wọ́n fẹ́ dáwó náà àwọn náà tó láwọn ọgbà five thousand àti pé five thousand ní kíni o lówó rẹ kù sábà ti ṣe pé gí náà ni kèé ṣe bí gí ń ṣe wà ńlá <clears throat> bàálù ìgbà tá a bá wò dálẹ̀ tán èló ni ó tó tá a bá fẹ́ tàfẹ́ tí ó fi dáná bẹ́ẹ̀ kéka tó wà nígi eléso tá a bá ní káfíńfàlù rẹ̀ ó lè jẹ́ bí one million ṣùgbọ́n tá a bá wò dáálẹ̀ tán tá a fẹ́ kó fún ẹ tí ọkàn fi dáná ń jẹ ó lè má ju bí fifty thousand lọ fifty thousand òní ọ̀lẹ́tọ̀ sí kò tún á ní sí ìlẹ́tọ̀ sí tán àwọn tó tún dáwó náà tó bá ṣe pé twenty thousand làwọn gbà á tún kú twenty thousand kó òun fifty láti láwàá kó lè lọ èrè àbòsí tí ó ṣe kíni o tó ṣe nù torí pé ọgbà dúkìá ń lọ́nà ìtọ́ni ìṣe bẹ́ẹ̀ sì ni kò ní encourage àwọn èèyàn láti máa gba dúkìá àwọn èèyàn ní ti àbòsí nígbà tó bá ti mọ̀ yí pé tí ọwọ́ pálábà àwọn bá ṣẹ́gi àbí tí wọ́n bá yẹ lè dá lẹ́jọ́ pé kóhùn ó kú òun bẹ́ẹ̀ òun ò ní láǹfààní kankan níbi nǹkan tí òun kójọ àbí níbi nǹkan tó ṣe yí pé òun gbé sí orí ilẹ̀ onílẹ̀ àfa tẹ̀síwájú pé wàhùn mọ̀jáná ìdálàmì ọ̀sáfà bìsẹ́rẹ̀ èyí àwòdá kàfíyà máa sọ́là. ìtí wọ́n ti sórí ilẹ̀ tá a sọ yí pé àfàlù rẹ̀ nígbà tí ọba ti pé àdáwó tán tí wọ́n wàá dáwó padà fún ẹni tó ní tó fi igi síbẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá yọ owó ẹ̀ lọ́dàwó tán bí ìbá fi kó lọ́dàwó fún rẹ̀ èèyàn tọ́ba ṣe pé tó gbìn tí ó ti yọ àǹfààní ti wà fún ṣùgbọ́n ẹgbẹ́ àtẹ̀dá àgbàdo sórí ilé ó lẹ̀ tí ọkàn ara yọ pínpín báyìí tí èdè ìyọ àgbàdo kò ní nǹkan kan tí ó gbà tiẹ̀ nígbà àfàǹfà tiẹ̀ so àbí ìtọ́gbìn bẹ́ẹ̀ kò tiẹ̀ láǹfààní kìí ṣe nǹkan tí àǹfààní kankan wà bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tí ọ̀rá jẹ bá a bá láta tó kò sí kí ni o kò sí nǹkan kan fún nìyẹn wà má bèdé nàfọ́ lè mọ́wòlá zẹ́rẹ̀ àwọn ìṣòro àwọn mìíràn àti àtẹ̀lù kalẹ̀ ṣùgbọ́n ìtọ́lá pé pé ó gbìn àǹfààní tí wà bẹ́ẹ̀ pé kó kọ́ kóró ẹ̀kọ́ lẹ̀ kẹ́kọ̀ọ́ ti wá yọ kó ti dé ta tó ìta sọ ni pé lọ fẹ́ ẹ̀fọ́ rẹ kúrò ní orí ilé ó lẹ̀ a ní gba ilé ìgbìmọ̀ rẹ̀ torí pé ọ̀rọ̀ ọ̀kan láti fẹ́ ẹ̀fọ́ kó sì lọ kọ́ lọ tà á akálà pé iye ìgbà tó fi wà lórí ilé ó lẹ̀ kọ̀tọ́ yìí pé kò ní sanwó ẹ̀ tó a gbọ́dọ̀ fún yòókù wa a ti sọ ilé yàn a sọ lọ lọ́wọ́ sọ pé tó gbìn síbẹ̀ náà àwọn onímọ̀ nípa alẹ̀ wọ́n tún sọ yí pé ó tún máa nílapa pẹ̀lúlẹ̀ á tún sí i pé iye aburú tó ti fi kalẹ̀ yìí iye owó tó tó nì yóò tún sú òun náà sẹ́yìn. ما لم يكن إبان زرع الأرض وإن يكن بأجر عام فقد lọ́dọ̀ imam malik ẹ̀rí pé àwọn ìgbàrúgbìn kọ̀ọ̀kan ó ní ìgbà tí wọ́n máa ń gbìn sí tọ́ba ṣe pé ìgbà tó fi nǹkan yẹ tá a bá fẹ́ ẹ̀ka ó kú òun bẹ̀ táìmù tí ẹni yẹn lè rí ilẹ̀ lò ó ti kọjá bóyá irú ilẹ̀ tó ṣe nǹkan sí odò kan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ṣe pé ó ní ọmọ fún láǹfààní tí nǹkan fi máa wù ṣùgbọ́n kò lè ju bí ọ̀sẹ̀ kan dò yẹ tá a bá pé kó kú fún ẹni tó ti ń bẹ̀ èèyàn ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ Imam Malik ni wípé kò ní lè kú òǹbẹ òun náà ni ó jẹ́ kí ọmọ pàpà ní pẹ̀lú rúgbìn rẹ̀ ṣùgbọ́n àwa sọ pé àárín ìgbà tó fi wà ń bẹ̀ yìí èló ni a máa gbèrú lẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ tẹ́nìkan bá fẹ́ dáko lórí ẹ̀ èló ni ó san ìtẹ́ni ọ̀wà lẹ́sọ̀ ni wípé iye tí ọyẹ tí ó san tọ́ba pé pé ọ̀fẹ́ ọlọ́sọ́dọ̀ ẹni yẹn gẹ́gẹ́ pé òun fẹ́ lo ilẹ̀ yìí o sẹ́ni yẹ tó tó má kọ́gbà ènìyàn wà padà gbà. so eléyìí ni ìdájọ́ alọ́sọ́dọ̀ ìyẹn ni pé kéèyàn ó fi pa kéèyàn ó gbẹ́sẹ̀ lé dúkìá dúkìá lọ́nà àti àbòsí àwọn àdájọ́ tó rọ̀ mọ́ díẹ̀ nínú sẹ̀ríà tí ń tọ́ka sí pé ìfẹ́ àbòsí kì í ṣe nǹkan tí ọjà kò sì dá fún ọmọ nìyàn ṣùgbọ́n ẹlòmíì ẹlẹ́bi èsù ni kódà ẹlẹ́bi ní àfọ̀bí èsù níbi tí ẹ̀mí rẹ̀ tó dógun dé kò kùn lára ti gba dúkìá dúkìá ntí ó lè kọ́dé òun náà ní irú àwọn àdájọ́ báyìí tí ọlọ́ọ̀bá kí wọ́n ti wá ní alábòsí ànílé ka àbí torí pé o ní kìlọ̀ kọ̀rẹ́ jẹ́ sábàtà ní ìbéèrè tàbí èyí. ìbéèrè ni pé aláwọ̀kọ́lẹ̀ ni pé àwọn glo àwọn nẹ́tíwọ̀kì yẹn wọ́n máa ń sẹ́ńdẹ́sẹ̀ bí bí a ya owó tí wọn bá yá bí five hundred naira láì fún máa padà wàá jáwé tí wọn bá tẹ̀lé àtàrà mi ní ọjà olówó àwọn ọmọ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé gbàdẹ́sán yìí fún ayíba kéèyàn gba kéèyàn pẹ̀lú àbùsùn nígbà míì ìyẹn lè yáyàn ní owó tẹ̀sẹ̀ yáyàn ní wọn tí ọ̀wá sanwó yẹ fún yàn kí ọ̀wá gbé dúkìá rẹ̀ àbí àwọn ibi dúkìá rẹ̀ yẹn tó bá wà lóde yẹn gbà yẹn fápẹ̀rẹ̀ kọjá bí mọ́tò kí wọ́n wá lẹ̀ nǹkan mọ́ bíi dán mọ́tò ẹ̀fọ́ sírù nǹkan yẹn náà sẹ́yìn ó tòmátò yẹn sí mi ṣùgbọ́n ẹni yẹn jẹ́ àlòó yẹn gba dúkìá rẹ̀ yẹn lọ́wọ́. náà alákọ̀ọ́kọ́ nípa ti àyẹ̀wò sọ ní ọ̀dà ìdílé àjẹ torí pé ṣùgbọ́n kò rí bàwà ìrújú nípa rìbá ọwọ́ ẹ̀bẹ̀ pé ó súnmọ́ kí á padà sí àlàyé rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ so kéèyàn ó jẹ́ lè fi dá púpọ̀ ṣùgbọ́n èèyàn jẹ́ ìyàwó ọwọ́ fẹ́ ga dúkìá rẹ̀ padà àbówó rẹ̀ wọn wá tètè dé fún un yọ àlọ́ dé dúkìá rẹ̀ ta tó yọ lọ pé ní tipa tó yíyá ìwò ìlẹ́kọ̀ọ́ nínú ìtọ́kọ̀jù nínú àwọn onímọ̀ tó tí ó lè rọrùn òní pé ó ti pé adájọ́ ni ọ̀sẹ̀ la ìlú ẹ̀ tọ́ba tí dé bẹ́ẹ̀ náà ní ọ̀sẹ̀ lẹ̀ òní pé wọ́n sọ fẹ́ ni yẹ pé dúkìá yìí àlọ́ ta àbí kọ́ta lójú ẹ̀ kó lè dé lọ́wọ́ fifty thousand ó ní owó rẹ̀ bí wọ́n ti sàn kalẹ̀ ní seventy thousand ó kó fifty ó sì dá owó yòókù padà ṣùgbọ́n bí ṣe lọ́ba ṣé kankan bẹ́ẹ̀ ṣe òní yóò sọ torí pé ọdọwọ rẹ̀ ti ń sí ẹni ọ̀yọ́ ní sílẹ̀ ọdọwọ rẹ̀ ní ti ọ̀yọ́ ní sílẹ̀ wọ́n lọ́wọ́ àwọn.

ló jẹ́ pé ní ọjà tá a wà àmì tá a tàkùrà wa àmì tá a tàkùn èrú ẹni tá a wọ́n bẹ̀ abẹ́rù ìdájọ́ tó wà lórí ọdún ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ ti pé ní ayé àti àti ìmọ̀gbìn ìmọ̀mù tá a sì lẹ́yìn rẹ̀ wá wá sí òun lọ wá dé ṣe tẹ̀mí aláwọ̀ ní àbídà ìwà rẹ̀ ti ṣe wá sí aláwọ̀ àbúrò tó àwa sì ń tán àwọn ìjọba wa ti di wọn wá ní ìmáàmù rẹ̀ ti dáhùn ìmáàmù náà ní ọ̀rọ̀ kí lòun dáńdẹ̀ pé ọ̀kùnrin ni àdìbáyà ó dáàbí pàṣà àwọn akọ wípé ọ̀rọ̀ yẹ pé kò ní tọ̀rọ̀ ní àwọn kan ló ní tọ̀rọ̀ ní adápadà wàá sọ wọn pàdé ẹni rẹ̀ wọ́n fẹ́ pàdé wọn. náà eh, kí ni bèrè àkọ́kọ́. bèrè àkọ́kọ́ àwọn ọlọ́yọ̀ tajà kan náà. ok ká ká ká ìyá ẹgbẹ́ ń pè ní bàrà yàrá nípa ní wa Muhammad sallallahu alaihi wasallam ṣe pé làtẹ́lẹ̀ máa lẹ́yìn sàáyìn níta èèyàn ọba ni bí o ti ní kápá rẹ̀ èyí ta tó kéèyàn ti ta ọjà níbi tó ti nà kó o ní gbá ní ọ̀sẹ̀ wà lọ mú níbòmí wa ọ̀lẹ́tọ̀ nínú ìṣẹ̀rí àti ṣùgbọ́n bá kọ́ ní ti ẹni yẹn tí èsì ti títà pé wọ́n padà ní ìjọba ìyàgbé àti báyìí tó kó wọn bá wà tó ti wá lọ tó sí ṣọ́ọ̀bù ẹ̀ yóò ṣe gbàgbà torí promise lásán ni ẹni ẹni lọ síbò mí tòmọ́ àpótí àgbà owó lọ́wọ́ ní èèmọ̀ tẹ bọ́ yọ wà ṣọ́ọ̀bù ẹ̀ ẹ̀gbá wa mi ò ṣe bẹ́ẹ̀ tó tí ó ti ṣe nǹkan yẹn kí ìgbà kó ní gbàgbà ẹsẹ̀ ni ó ti fẹ̀síbalẹ̀ sí ìnáwó ti wọ̀ ọ̀ ní ọba ní rọjà ẹjọ ń bọ alẹ́rùkọ wà ní sọ́kù báyìí ní ètò bíi báyìí lọ́wọ́ ibi tí a ti lọ ní pé wọ́n lọ gbé wá ní ìbò mi tó anábì wa Muhammad sọ́kù ọ̀la àlùfẹ́lẹ̀ tó ọkọ̀ fún ọdún ẹ̀dí yẹn. àtúntò lè wà láàrin àwọn ọlọ́jà síra wọn níbi irú yẹn ni tí ọba lọ́jà tó kọ́ pé wọ́n máa dàrẹ́tì yẹn sí lọ́ọ̀rà níbi báyìí